ohun yẹn gan johun ohun human rights yẹn tó ń sọ̀rọ̀ ó johun àáfàá jígi ni. ẹ máa gbọ́ human rights ló ń béèrè ọ̀rọ̀ náà ló ń dáhùn òun <laughs> ló béèrè question náà ló ń dáhùn. Hmm. ẹ ẹ náà tí wọ́n ṣe ní kọ́yìn yìnbọn ìyàwó torí pé wọ́n ti gbọ́ táwọn èèyàn ń sọ pé ìyàwó mm-hmm. owó jọ nílé ni. Mm-hmm. bí ìṣòro máa pín owó ẹ̀ ni. wọ́n dẹ̀ ti mọ̀ pé láyìn ìvọ́ọ̀fù ìyàwó ilé ò ní ṣe é tà. bẹ́ẹ̀ ni. ilé yẹn ni gbogbo wọn fẹ́ towó ẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni. olè gidi ni olórí burúkú ni wọ́n. <laughs> ilé ilé yẹn ni wọ́n fẹ́ pín owó ẹ̀. ilé yẹn náà fẹ́ pówó ẹ̀ mọ́ lọ́wọ́ o. bẹ́ẹ̀ ni àtìyàwó ìdí àti gbogbo wọn. bẹ́ẹ̀ ni. wọ́n wá ti bá fẹ́ fi ọgbọ́n kó ìyàwó ní páńpá ipe mm-hmm. tó bá ti tó bá ti sọ pé ìyàwó òun tó gbé lọ human rights òun ò kọ́ òun ò ṣe bí àwọn bá ti jọ wà ibẹ̀ ni wọ́n ti máa fún ìyàwó lọ́hùn tún mu. bẹ́ẹ̀ ni kò ní mọ ohun tó ń ṣe mọ́. ọkọ tó ń ṣe mọ́ níyàwó abá máa dance dance to their music. bẹ́ẹ̀ ni màámi ẹ̀ parọ́. tó tẹ́ bá ti rí ẹ ti rí pé plan work òun ni kọ́lọ́ olódùmarè kó má jẹ́ kíyàwó gọ̀ fún wọn. àmì o jésù. àwọn méjèèjì kábìnrin ẹ̀ fún yín lọ́jọ́ sí mo ní they were legally married. bẹ́ẹ̀ni wàhálà ìwọ́jọ wọ́n jọ láṣẹ ni mú ìdí òní dánẹ́tà. bẹ́ẹ̀ni torí ẹ̀ náà ni ò ṣe jẹ́ kíyàwó sign witness ìjọ yẹn. Bẹ́ẹ̀ni ìyàwó sign witness ìyàwó ò sign witness easy. Bẹ́ẹ̀ni tó ti kọ ilé kíyàwó tó dé once tí wọ́n ti lọ sí court tó ti ṣe court marriage marriage eh, gbogbo nǹkan àwọn méjèèjì ló jọ ní ó jọ máa pín fifty fifty no cheating ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ayé kóòtù kan máa pín ní kóòtù máa béèrè gbogbo nǹkan tí Muyideen bá ní ni kóòtù máa béèrè. bẹ́ẹ̀ni. ni wọ́n máa present gbogbo nǹkan tí Muyideen bá ní pátápátá ni wọ́n máa present. Hmm bóyá kò mọ̀. ṣé wọ́n dẹ̀ ti ń gbọ́dọ̀ táwọn èèyàn mo rò pé wọ́n ti bi lọ́ọ̀yà àwọn náà lọ́ọ̀yà àwọn náà ti jẹ́ kí wọ́n mọ̀ pé bó ṣe máa rí nìyẹn o. Mm-hmm. wọ́n bóyá àwọn lè win case. pé ṣùgbọ́n nǹkan ni wọ́n lè ṣe kí wọ́n fa ìyàwó mọ́ra kí wọ́n wá bí ìyàwó ṣe máa padà sí ọ̀dọ̀ mú ìdí ìtọ́jọ́ máa wà. bẹ́ẹ̀ ni wọ́n á jọ panupọ̀ láti ta ilé bẹ́ẹ̀ni. ṣé mo pé wọ́n wá to wọ́n wá torí ìyàwó pé tẹ ẹ bá ta lé ìbáyìí bó bá ṣe twenty million lẹ́ta báyìí hmm. kí wo gba ten million kí Muyideen náà gba ten million. bẹ́ẹ̀ni àyè dọ̀gìdì wọn ò ní fúnyàwó ní nǹkan kan wọn á ti nà ní wọn á ti nùnú dámù wọn á ti fúnyàwó ní nǹkan jẹ. bẹ́ẹ̀ni nǹkan tó máa máa sìn títí ayé wọ́n máa gbé fọ́mọbìnrin yẹn. Hmm. ṣé o ti yé mi. bẹ́ẹ̀ni àwọn òṣèlú. àwọn sáà ẹ̀ àfa ṣe àti gini àbí arìn gìnìgìnì wọjà. aṣọ bore ńlá kù. ọ̀rọ̀ kan tó sọ lẹ́nìí ó tún ti yí òun padà ó fọgbọ́n tún ó fọgbọ́n tún tún wà lẹ́yìn àgbàlá Gabriel. wọ́n ń tanra wọn ni. Hmm. strategy ni. strategy ni. strategy ayé. nǹkan tí àgbàlá Gabriel fi lè ṣẹ́gun wọn àti human right o àti human right o kó má sọ anything ẹni tí wọn ẹni tí gbogbo ilé bá ti sọ̀rọ̀ ìjàpá ní o títí bí bá ti sọ̀rọ̀ o tọpọ ti gbọngbọn o ni ò ti bá yàn jà mọ. bẹ́ẹ̀ni màmí. tí wọn bá lè máa tí àgbàlá bá lè máa ṣe bó ṣe ń ṣe tí kò ní í dá lóhùn tó ti yé yín tí wọn mọ ibi tó ń la tí wọn mọ ibi tó ń fì sí wọn ò mọ gbèsè táwọn fẹ́ gbé torí pé wọn ò mọ inú àgbàlá àgbàlá ò máa sọ̀rọ̀ jáde. jáde bíi tàwọn. débi pé wọn ò máa mọ ibi tó ń lọ wọn ò wọn ò pílánù ẹ̀ ṣó ti yé yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. sóò yẹn gbogbo òwe tí wọ́n mọ ibi tí wọ́n fẹ́ da omi tó fẹ́ da ọ̀run lásì ṣó ti yé yín. Hmm. ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ ká máa wò lọ. Ah ọ̀rọ̀ kọ́lá olóòtú tí wọ́n gbé lọ human rights ibo ni wọ́n bá dé. <laughs> àwọn tó ń lè win wọ́n lè win anything. <laughs> ibo ni wọ́n ṣé kọ́lá olóòtú tiẹ̀ lọ dá wọn lóhùn ní human rights. ìyẹn ọ̀ màdáhùn. ṣé human rights nìyẹn ni àní ṣé human rights nìyẹn nǹkan tó yẹ kí ìyàwó kìnínní náà ṣe nìyẹn pé kó má lọ dá lóhùn kó ní kan lọ station kó ní kan gba station lọ ṣó ti yé yín tí human right lọ pọlọ́pàá ṣé human right nìyẹn bẹ́ẹ̀ bá ti rí bó ṣe ń béèrè question ẹ ti rí pé ó ti wà bias ó ti wà one sided. láwọ̀ mi nǹkan mọ́ mi ìmọ̀ human right yẹn ni tó bá yẹ pé mo mọ ọ̀dọ̀ wọn gan mo fẹ́ pè wọ́n pé ṣọ̀kànà ló máa gbé yín lọ ṣọ̀kànà ló máa gbé yín lọ. <laughs> yé ẹ ṣe màmí ẹ ṣe gan mọ́ mi. ẹ̀gbọ́n mo múra bí iṣẹ́ jẹ́ ìtètè ẹjọ́ jàre mo rí pé tí n bá ti ń drive mi ò ní lè mi ò ní lè dátọ̀rọ̀ ẹ ṣe gan ẹ ṣe gan màá mi ẹ ṣe gan mo dúpẹ́ màá o ẹ pẹ́ fún wa lágbára ọlọ́run ẹ ṣe gan màá mi ẹ ṣe màá ẹ sì màá. Muyideen káṣájà olórí burúkú àáfàá rí gíní mo ò tí ì bẹ kọ́ọ̀tì ibẹ̀ yẹn mo bízì wọ́n ní o lè máa jẹ́ orúkọ yẹn lọ <laughs> ẹ̀rí pójú tì ojú tẹ̀lẹ́gọ́ o yegede o má ṣe ojú tẹ̀lẹ́gọ́ ojú ti tì yín ṣé pé ẹ lè fi orúkọ yín sílẹ̀ pé Muyideen máa jẹ́ orúkọ èmi ajé gini arìgini arìgini wọjà aṣọ ìbúrò lápò aago méjìlá lọ́mọléèwé ń jáde ẹ lè kórúkọ yín lẹ̀ ẹ tún lè kó Muyideen fọlọ́ọ̀ṣọ́ ẹ lè olórí burúkú ti ẹ̀yìn mú èdè ìwọ gangan gangan ó wá gbàgbé títí títí títí títí ó gbàgbé orúkọ tí ìyá àti bàbá ẹ sọ ẹ orúkọ ọba mi tí ìgbórúkọ bàbá ẹ rí sọ́ọ̀nìm bóyá ò mọ̀ tún mọ sọ́ọ̀nìm wíìrì ṣé ò mọ̀ tún mọ sọ ọ́ ń bi ẹ́ńjọ́ kìíní àná mú ìdí ìkìlọ̀ orúkọ ẹ onímú ìdí àgbàlá Gabriel olóbùkú rí ewé ló mọ̀ pa ògbóyìnbó bí èmi náà bá èmi náà ògbóyìnbó olóṣì same level lájọ wà kàtígórì eh, kan náà ni kòsòyìnbó kòsòyìnbó jọ ni wá bọ èmi mọ sọ́ọ̀nì èmu tèmi olúburúkú wo mọ tiẹ̀ láti jọ ọjọ́ yìí ò mọ sọ́ọ̀nì èmu ẹ náà olóṣì ọmọ ìyàwó rẹ̀ yorùkọ àgbàlá kò lónú orúkọ ẹ mo máa bá ẹ tún ṣe sí short video máa gbé ẹ ṣépè ń bẹ yẹn yọ kúrò nínú orúkọ ẹ yọ kúrò lọ máa jẹ mú ìdí ìka ṣàjà. Muideen Aríjìní Káṣájà Muideen abẹ́ bridge Muideen ọmọ ìyá lágbájá ọmọ ìyá <laughs> ọmọ yóò tún mi láṣọ Káṣájà kó gbogbo ẹ̀ pọ̀ Muideen olórúkọ púpọ Muideen ọ̀dàlẹ̀ kó gbọ́ ò bá mọ sọ́ni kó gbogbo ẹ̀ kó má lò yọ àgbàlá kú ò má lọ forúkọ àgbàlá dáná olóbùkú olóṣì ẹ bá a pílè kí ni ẹ lọ olóṣì ni ẹ àwa mọ plan ni ẹ. kọ́ sí bí eléyìí kú eléyìí wèrè eléyìí bá ń wòwè. orí ẹ burú sórí ẹ burú kí ni mo sọ fún ẹ nísinsìnyí orí ẹ burú. Ah, ẹ ṣe o wọ́n ní ṣàgbàlá Gabriel ní sọ́ọ̀nẹ̀mù ẹni ah, mú ìdí òde ah, ó tán lọ́wọ́ ọmọ tó ń jẹ́ eru kọ́ntínú. mọ̀ mí sí pé Muyideen Àgbàlá Gabriel. kò ní bá mi bẹ́ńṣán fún ẹ ó ti kú lọ́dọ̀ Àgbàlá everybody ò pè é ní Muyideen Àgbàlá Gabriel we all know your names your name is Muyideen Kàṣàjà Muyideen ló pè rẹ níjọ́ tí Àgbàlá máa kọ́kọ́ gbé ẹ wọn ní bọ̀dá kí lorúkọ yín ó pè Muyideen Àgbàlá Gabriel mọ́ lọ́jọ́ náà ó ní orúkọ ẹ Muyideen ni so Muyideen yẹn la mú ẹ mọ́ àdí signature àbí kí náà ń pè sọ́ọ̀nìmù ẹ àdí surname ẹ mọ́ kó kúkú complete everybody ló ní surname. èwo ni orúkọ tí gbogbo ayé mọ̀ mí sí orí ẹ burú mú ìdí nǹkan àṣàjà. owó àgbàlá o nickname olóòburúkú kò ní dáa fún ìyá ẹ olóòburúkú ọmọ yóò fún. máa fi tí ìyá ẹ̀ gbọ́rọ̀. ọ̀rọ̀ ìyàwó mi kí níta ló mọ wìrì ẹ má bínú advert ni ọ sorry. ìbùkún olúwa Muyideen. ah mo bá yóò mú. ẹ jọ dúró lọ ṣé téèyàn bá bọ́ bá bímọ ṣé èèyàn ò ní sọ ní èmù ni it means pé mo ìdí ìgò mọ sọ ní èmù ẹ ẹgbọ́n ṣe gbogbo yín gbọ́ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ yẹn wọ́n ní kí lorúkọ ìyàwó yín ó ní ìbùkún olúwa mú ìdín mú ìdín ọmọ sọ ní èmù ẹ o ó mà ṣe o ó bọ́ lọ́wọ́ mú ìdín palápàá last last ó ti bọ́ lọ́wọ́ wèrè mú ìdín ọmọ sọ ní èmù ẹ̀ ìbùkún olúwa mú ìdí. Hmm. ìbùkún olúwa mú ìdí olórí burúkú ọmọ. tí wọ́n mú lọ́jọ́ náà láti ṣẹ́tù mátà tó wà láàrin àti àgbàlá Gabriel so because wọ́n fẹ́ ààyè Ọ̀yọ́mí fẹ́ ṣètò mátà yẹn pé kí n padà sí àgbàlá Gabriel padà níjọ́ náà lọ àmọ́ ẹ pa òwò bá aṣọ òkú ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rin ìhòòhò ọjà kò pọ́sibù kéèyàn ò ríbi tí ẹ̀mí èèyàn ò ti sè kéèyàn tó sọ pé òun fẹ́ máa gbé ibẹ̀. ṣe sùúrù gbogbo ọ̀rọ̀ ló lè sè ẹ̀mí ẹ̀ ò save ọjọ́ alákọ̀ọ́kọ́ tó wá tó wá gba owó ẹ̀mí ẹ̀ ò save ó dé lọ́jọ́ yẹn nígbà tí wọ́n kọ́kọ́ gbé e dé òun bóyin ṣìkẹ̀ inú ẹ̀ ń dùn kó ráàánú mo ń bọ̀ mi ti dé mi ìdè mi padà síbí orí ẹ tó ti burú yẹn orí péjì mi ń bì báyìí á túbọ̀ burú sí i ìwo lórí burúkú ọmọ ẹ̀ máa bọ̀. ìjọ tán kọ tán gbé ẹ dèrè. ọmọ níbo ni aláwọ̀ àti mikra làwọn. ẹ wo eyín. ẹyin àti mikra mọ́tò mikra. ẹ wo eyín eyín pọ̀pọ̀ ṣìṣì wéyín eyín burúkú wọnú kínní jẹyọ wéyín orí ẹ burú nígbà tán gbé ẹ dé ń bí ó ẹ̀mí ẹ̀ ò save nísìnyí Video àárọ̀ yìí lélẹ́yìí o ló release níbi báyìí last year o ní ẹ̀mí ẹ̀ ò save ṣùgbọ́n ní ìbáyìí ò ń bóyin ni ẹ̀mí ẹ̀ ò save ó gba gbogbo owó wa pátá ẹ̀mí ẹ̀ ò save ó gba shop ẹ̀mí ẹ̀ ò save wọ́n dá owó síbẹ̀ ó rajà ẹ̀mí ẹ̀ ò save wọ́n ṣe yín fún ẹlẹ́ẹ̀mẹ́ta ẹ̀mí ẹ̀ ò save ó lọ ṣe introduction wọ́n gbowó ẹ̀mí ẹ̀ ò save ó wá ṣèyàwó wọ́n tún gba owó ẹ̀mí ẹ̀ ò dẹ̀ save kò ní bá mi dà fún ẹ orí ẹ bù mí. níbo lálẹ́ mi ẹ ti save bí báyìí. ẹ̀sìn ní mẹ́ta pẹ́ gálọ́ọ̀bù lẹ̀ ó gbé gálọ́ọ̀bù lẹ̀. wọ́n ń béèrè bèyí ẹ̀ ṣe yọ. ètò kọ́ńpẹ́ǹtì títì. èmi wá fò sókè. ẹ̀yin fò sí. orí kọ́ńpẹ́ǹtì yẹn. mo kà lose control ni olórí burúkú ṣe yín má pàtà. ẹ̀jẹ̀ ó tù lọ́dà wíì ẹ pẹ̀lẹ́ hmm. believers all over the world mo tún ṣe ń bọ́lé mo rí wọn ní ìṣe ọ̀sán ìmọ̀rọ̀lẹ́ mo nínú ó yẹ wọlé sínú mọ́tò gbàtí mo ní ẹ báwo lọ ṣe fíù gbàtí mo ní ẹ wọlé àbíkí lẹ sọ gbàtí mo ní ẹ ṣé ẹ mọ̀ wípé àgbàlá ti kọ́kọ́ rí lálàkọ́kọ́ the first day tágbàlá rí tán ni kó wá bá wọn ní church wọ́n sọ fún èmi ẹni tó fún mi ní tó pè mí wọ́n sọ fún mi pé lẹ́yìn ìgbà tí wọ́n mú Muyideen tí Muyideen kọ́kọ́ wá táwọn èèyàn ti ń dáwó fún Muyideen nígbà èyí ìbàyọ̀ ti kọ́kọ́ fi wọ̀n rí Muyideen ó tún padà ó sá ó padà lọ sí oko alábàárù ẹ̀ ó padà lọ wọ́n tún padà lọ wá wá again nígbà yẹn wọ́n dẹ̀ ti ń dá owó fún ẹ̀wọ̀ ẹni tó lẹ́mìí òun ṣèfò. wèrè bọ̀dá lè wọlé so àjọ wà ní church báyìí mo ti fún fún ẹ̀yin tẹ́sẹ̀ pé ká máa mú àbọ̀ church ni o mo ti wà ní church báyìí a fẹ́ fi ọ̀rọ̀ dé wọn lẹ́nu wò èyí tí mo notice nípa wọn ni pé kò sí nǹkan kan tó ṣe wọn kò sí nǹkan kan àbí. Muyideen mò ń bọ̀ jẹ́ ń padà lọ. inú ilé àlàpà ṣe sùúrù wọ́n ní. bí mo ṣe gbọ́ lánàá ẹ gbọ́ ṣe kọ́ dáàdi yín sílẹ̀ ẹ wá sọ fún mi lẹ́nu pé dáàdi yín ti kú. Ah inú ilé àlàpà wọn ní kó o máa yábẹ̀ sùn mú ìdí mò ń bọ̀ ṣe sòrò yẹn ń padà sórí ti bí mo kàn fẹ́ mú nǹkan kan jáde yẹn mí ẹ tí ò sí bóyá. kéèyàn tó sọ pé òun tó fẹ́ máa gbé ibẹ̀ hmm. ni mo fi decide ọ̀kà pé mi ò lè gbé ní àkàtà àgbàlá Gabriel mọ́ ilé mi tó wà bẹ́ẹ̀. wọ́n gé yín èyí lé bàbá jẹ̀ mọ́. mi sì wà bẹ́ẹ̀ nígbà yẹn. Hmm ẹ bá mi kọ nọ́mbà wa síbẹ̀ kí n pín ní. láti gbé ẹ̀mí pé ohun yẹn jọ ohun àfa àrígidì àrígini ẹni tó ń sọ̀rọ̀ yẹn ohun yẹn jọ ohun àfa àrígini bóyá àwọn dẹ̀nà ni kí ni human rights yẹn mi àdónà. níbẹ̀ ni pé ìgbà tí mò ń kúrò ní àgbàlá jẹ́gbẹ̀jọ́ náà lọ ìyàwó mi bẹ̀rẹ̀ sí ní sunkún pé hmm. kí n má lọ má kú lágbára Gabriel ní jẹ́ kú tó bá mọ̀ yìí pé onífẹ̀ẹ́ mi lóòótọ́ àti lódodo èmi ò kọ́ ẹ o ìyàwó mi sì ní ẹ lọ́jọ́ gbogbo nígbà gbogbo ìyàwó mi sì ní ẹ lórí for better for worse ni. àjọṣe eléyìí ó fẹ́ fi gbé àǹtí yìí mọ́ra ni hmm. láti ọjọ́ tí Muyideen ti kú lé Muyidi ò tí ì pé arábìnrin yẹn arábìnrin yìí ń pe Muyidi kò píìkẹ Muyidi ò gbọ́ ohun ẹ̀ báyìí pé ibi báyìí ni mo wà ìbùkún báwo lo ṣe ń jẹ báwo lo ṣe mu ṣó save ṣó wà òkè èmi ọkọ ẹ wà no eléyìí tí Muyidi wá gbé yọ yìí plan work ni wọ́n ti lo gbogbo ọ̀nà tán lè lò kò work wọ́n rí wípé jẹ́ ká lo ọ̀dọ̀ ìyàwó ẹ̀ kò sí ohun tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ lè fi rọ́yàwó yẹn sẹ́yìn <laughs> ó mọ ohun tó ń pè marriage olórí ikú rẹ̀ ló ṣe ọmọ ìyá òfò ó yá. ìgbéyàwó olórùka ni mi ò kọ ẹ hmm. ṣùgbọ́n tó bá yẹ pé ìwọ ṣiṣẹ́ náà láti máa kọ̀tínú uh, láti máa jẹ́ hmm. ìyàwó mi lọ bí ìgbẹ́ bá fà ìkara wa tẹ̀lé ni o kò lè tẹ̀lé ẹ̀. ẹni ìwé àti orí kí n lọ máa sọ yìí bá lọ máa sọ orí àkìtàn ètò hmm kò lè tẹ̀lé ẹ. ìyàwó mi dẹ̀ ó dẹ̀ reviews ó kọ̀ láti tẹ̀lé mi jọ náà lọ́wọ́ ó jẹ́ kó yé mi wípé ẹ owó ilé padà sí àárọ̀ o owó ilé owó ilé lọ́ọ́ máa sọ orí àtúntà o ìbò ìbọn bẹ́ẹ̀ lọ́ọ́ máa sọ bí mo ṣe lọ láì mọ̀ yìí pé ẹ àtòrí ìkànṣe kan lọ́wọ́ ọlọ́run èrò ọkàn ìyàwó mi ni pé bí mo ṣe ń lọ màá lọ máa sun abẹ́ gádà. Hmm ètò tó sì ti wà níwájú ọlọ́run fún mi bí mo ṣe kó lágbàlá gabriel jọ náà lọ ní wípé ilé tí màá lọ máa sọ wọn lọ ti pèsè rẹ̀. self contained three bedroom flat. Bọ̀ má bínú ọ̀ advert rẹ̀ má bínú. Olóògbé Fún ìyàlẹ́nu ńlá, mo rà ló gbà hmm. lọ́wọ́ àwọn kan. Hmm? wọ́n gba yàrá kan fún mi wọ́n rẹ̀ǹtì yàrá kan fún mi ẹjọ́ náà lọ. mú ìdí o ṣe láìkí kó máa parọ́ báyìí fúnra ara ẹ ló confront àwọn àwọn àfa ìgbà tó ń bí ẹ ó ní wọ́n fi yàrá kan tìta ẹ lọ rẹ pé kó o máa wọ̀sùn olórí burúkú ṣé torí pé mo ọ̀nà kò sí nǹkan tí wọ́n lè sọ fún mi pé mú ìdí òkè rí fídíò mi ọ̀lọ́ irun tó fi mú gbọ̀dá adé tán rí fídíò mi ah, àwọn àrígi ni àrígi ni wọ̀jà náà rí fídíò mi Muyideen ṣé torí pé mo sọ fún ẹ ń bì báyìí níjẹrin wípé bó o bá ń jẹun tó bá bu òkèlè méjì fún àbí tó kọ kínní fún ẹ má jẹ tán bó o bá ń hanrun rọra hanrun wàhálà ti dé bó o bá bá fún ẹlẹ́ran méjì má jẹ tán torí o ò ní source of tó máa múlẹ̀ fún wọn lórí tébùrù ìyàwó arígini arígini wọ̀jà bí ìyàwó fọlọ́jọ́ ó máa kanra. O máa tó stage kan tó máa kanra mọ́ ẹ òtítọ́ ọ̀rọ̀ ni ọlọ́run mo sọ fún ẹ bóyá fídíò yẹn dẹ̀ lórí ló ṣe sọ pé wọ́n ti gba yàrá fún ẹ kó olórí ni mú ìdí o mú ìdí ìṣó máa ń lẹ̀ mọ́ mi ní olórí burúkú rẹ̀ bóyá fídíò yẹn lẹ rí lẹ ní à wọ́n ti ń rò bóyá òun wọ̀sùn ní lóòótọ́ òun wọ̀sùn ní lóòótọ́ òun wọ̀sùn ní lóòótọ́ sọ fún wọn pa àgbálẹ̀ fún ẹni so bó bá ìdí <laughs> olórí burúkú ni ẹ o pé tó bá yẹ pé òun wo òun ọrùn lóòótọ́ wàá lè máa dá ọrùn ẹ sáyé ọ̀tọ̀ oúnjẹ ò pawápọ̀ gbogbo nǹkan ò pawápọ̀ àmìrì kò ní bẹ́ńsán fún ẹ o olórí burúkú ó fojú àwọn àfa ìgbolẹ̀ olóṣèré ẹ olóṣì continue. pé àpò ní máa sọ alẹ́ gádà jẹ́ àgbà mo wá ń fi dá ìyàwó mi lójú hmm. ní wákàtí àti àkókò yìí pé láti ọjọ́ tí mo ti kúrò ní alàgbà ẹ tó kúrò mbẹ yẹn. yẹ́sà. ìmú ìdí ti mí ti kàn jí. pásítọ̀ àgbàlá Gabriel wọ́n pè yín lọ sí ọ̀dọ̀ wọn. ǹjẹ́ ti fi ṣe abẹ́ bíríìjì ni ẹ̀ ń sùn. ẹ̀ from three bedroom to one room. ọ̀rọ̀ abẹ́ bíríìjì àwa ń nísìnyí sòtì àyẹ̀rí pé ìyàwó yọ́ta statement pé ẹ padà sí abẹ́ bíríìjì ṣé inú ilé lẹ́ ń sọ tẹ́lẹ̀ ní àbí abẹ́ bíríìjì lóòótọ́. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mo dúpẹ́ mi ì fi gba kankan sún abẹ́ bíríìjì rí kó tó di pé àgbàlá déwẹ̀ wá bú mi ní express. iṣẹ́ ò lẹ́ ń ṣe ní express gbà wá mọ̀ yín. chájà ni mo ń tà express ni mo express nígbà yẹn inú ilé kan náà ni mo dẹ̀ ń sùn gbà yẹn bó tiẹ̀ jẹ́ pé inú ilé àlàpà ní ilé náà tí mo ń sùn gbà náà lọ. inú ilé àlàpà ni ilé sì ilé sì ni ilé ń jẹ́. ilé ni ilé ń jẹ́ inú ilé tí mo ń sùn gbà náà ṣe jẹ́ sáà sórí kan nígbà yẹn. ilé náà sáà sórí kan ẹ̀ fi gbà kankan sùn abẹ́ rí rí ẹ̀ kankan sùn abẹ́ ṣé ẹ ti ní ẹnìkan tẹ́lẹ̀ tó yẹ pé ẹ ti propose rí láti fẹ́ kó ló lè lọ mọ̀ bọ̀ mọ̀ bọ̀ mo fẹ́ kó yẹ pé ìbéèrè ti bá. ẹ jọ̀ọ́ bá mi type number wa. okay sir because ibi tẹ́ ẹ wà yìí àwa ò lè fẹ́ kẹ́ ẹ sọ ọ̀rọ̀ kan tí ó wà di pé bóyá ọ̀rọ̀ yẹn kò ní kò ní bá òfin mu àbí yóò ṣàkó ìlànà òfin ìwọ ẹ farabalẹ̀ kì í torí ẹ̀ mo fi interview yín tí mi sọ pé kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ lọ. now kó tó di pé Ah, pásọ àgbàlá Gabriel wọ́n mú yín lọ sọ́dọ̀ tẹ́ ẹ fi padà fẹ́yàwó ní ibẹ̀ ǹjẹ́ ẹ ti ní ẹnìkan tó yẹ pé ẹ propose lórí pé ẹni ẹ fìgbà kan sun abẹ́ bíríìjì rí pé ẹ̀yin náà nílé tẹ̀ ń sùn tẹ̀ sì ń tẹ̀ ń tẹ̀ ń jẹun tẹ̀ ń mu tẹ̀ ń wẹ̀ hmm. tó wà kọ̀dísìfù fún yín àti ọ̀nà lẹ́fù at that particular ṣé ẹni ẹnìkan tẹ́ ń fẹ́ rí tẹ́ ti fẹ́ rí àbí tẹ́ ń fẹ́ ló ń gbà yẹn àbí bí ẹnìkan tó yẹ pé ọwọ́ àlejò fún yín. àmú ah, ìdí ti ẹni ó ti gbẹ́mìí mí ni. Ah. níwájú ọlọ́run àgbèyàn mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn. mo ní àfẹ́sọ́nà tí mo fẹ́ gbà yẹn. ẹ jọ nítorí ọlọ́run ẹ jọ mo nídìí fídíò kan mo ti ń wá kí n tó wá sí ìhà ẹ̀ fídíò gbà tí Muyideen àti ìyá ẹ̀ jíjọ wà papọ̀ ẹjọ́ ẹni tó bá lè fún mi kó fún mi tí òun àti ìyá ẹ̀ wà papọ̀ lọ́jọ́ tó tú yẹ́ ẹ̀ síta ẹ bá ń wo TikTok ó máa wà ń bẹ̀ àwọn ọmọ tẹ bá tẹ Muyideen's videos ó máa wà ń bẹ̀ ibi tí wọ́n ti sọ wípé òun ní girlfriend kan pé ó ti tó bí ọdún méjì kan táwọn ti fira àwọn sílẹ̀ um, pé ihun téèyàn bá ń jẹ èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ẹni téèyàn ń fẹ́ mọ̀ pé ìyá òun mọ nǹkan tí bàbá òun ò kí ń jẹ ìyá òun fún bàbá òun òun àti ìyá ẹ̀ náà jọ wà ń bẹ̀ ń jọ yẹn àtàgbàlá ẹjọ́ ẹni tó bá rí fídíò yẹn jọ ẹ sẹ́ǹdẹ̀ sí ni ẹjọ́ torí ọlọ́run mo fẹ́ fi tako nǹkan tó sọ yìí mú ìdí ìparọ́. ṣọ́ọ̀ṣì wọn mi ò láǹfààní àti padà lọ mú ah! àfẹ́sọ́nà mi tí mò ń fẹ́ gbà yẹn. Ah! Muyideen ò ah! dẹjọ́ so ilé ayé yìí kíní kan wà ní ayé yìí I don't know bóyá èmi ni o I don't know tó bá parọ́ mọ́mọ́lá kejì ẹ báwo lo ṣe máa ń lè sùn tó bá dalẹ̀ báwo lo ṣe má lè ṣe tó bá dalẹ̀ ọ̀rọ̀ tí Muyideen sọ yìí ah Muyideen kò dá o kò dá o he told pastor Agbala that he has ayé yẹn á da níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fídíò yẹn ibi tó wọn àtìyẹ́ ẹ̀ ti dúró ló ti ń sọ ọ̀rọ̀ yẹn ló ń tó ń sọ pé ìyá òun mọ nǹkan tí bàbá òun ò kí ń jẹ ó máa mo ní lọ́wọ́ nínú àwọn líǹkì yìí pọ̀ líǹkì pọ̀ gan ní orí fóònù mi bàbá òun ẹ̀mí ò lè gùn bí ènìyàn tẹ̀mí ò bá ṣe kíní kan láṣẹ jù bí ìpọ́njú bá pọ̀ jù ẹ̀mí ò lè màmá òun aṣọ ti pọ̀ jù ṣé bá mi ò dá yín lókòwò inú fídíò yẹn ló ti sọ. So pé òun ní girlfriend kan girlfriend yẹn <clears throat> ok máa mọ mi lọ́wọ́ ẹ̀ tẹ̀ ṣe girlfriend yẹn àwọn dìjọ fẹ́ra fún bóyá bí ọdún kan àbí oṣù náà fi fẹ́ra ó ní ṣùgbọ́n nǹkan kan pa wọn pọ̀ ó sọ fúnra ara ẹ̀ mo ìdí wá ayú láyìn kò sẹ́ni tó fẹ́ mú ẹ tí kò fẹ́ni tó fẹ́ nù ẹ sọ òtítọ́. So, ó lóun ní girlfriend lóòótọ́ lóòótọ́ ṣé ṣùgbọ́n nǹkan kan ò pa wọn pọ̀ ó ní nǹkan kan ò pa wọn pọ̀ pé àwọn ò dẹ̀ pẹ́ ṣùgbọ́n máa ń da kéré pé èèyàn náà tán fún girlfriend èèyàn ẹ ṣe màmí inú fídíò yẹn ni Muyideen ti sọ ah, màmí ìṣẹ́jú mẹ́ta péré ni o ẹ kúrọ̀lẹ́ màmí yes ma. àpò ètò. yes ma. yes ma. ṣé ọrọ ọ̀rọ̀ ìdí àti wọn àbí ìtàn náà lọ ọ̀rọ̀ wúmàmì kan ló lọ wọ́n wọ́n sẹ́ẹ̀tì kìíní yẹn ni. Hmm. lára àwọn tó ṣe lè máa sọ sọ yẹn ẹ̀ ní wọ́n jọ plan ẹ̀ nìyẹn nìyẹn èyí ṣe kinní gidi hmm. wọ́n fẹ́ fọgbọ́n mú ìyàwó ẹ̀ nira kán wá kó kinní sí lórí ni ìyàwó ẹ̀ ìwé ẹ̀yẹ mọ nípa ẹ̀kọ́ gbúdọ̀ wọn lóhùn. bẹ́ẹ̀ ni that is ike yes. pé òun àti ìyàwó náà láti pín ogún tó bá nítorí court marriage ló ṣe. bẹ́ẹ̀ ọgbọ́n tó fẹ́ fi fà mọ́ra nìyẹn ẹ tó bá mọ ìyàwó ẹ̀ ó sọ fún kó má ṣe pé ó lọ jìyà kò ní í fẹ́ tó bá ti ta ilé yẹ kò ní í fẹ́ onífẹ́ o. àwọn tí wọ́n fẹ́ fi fún ní mhm. ọ̀dọ̀ àríjìnì àríjìnìjìnì wọjà bí kí ló lóun jẹ́ torí mi ò mọ orú àfa àti ẹ̀ onìkan kọ́ làáfà àwọn àfa hmm. mi náà ṣe dáadáa wọ́n sì kọ́ sórí kí ni wọ́n sọ̀rọ̀ gidi olórí burúkú jọ ni gbogbo wọn orí orí Àgbàlá Gabriel ní tinú ìdí ìkiri ó nígbà tó bá túbá tó bá fẹnu gbolẹ̀ lọ́dọ̀ Àgbàlá Gabriel pé káyé rẹ̀ tó ní eh, eh, hmm. ìtọ́ káyé rẹ̀ tó ṣe rere bó ah. ṣe wà kò lè ṣe hmm. rere mọ́ àti yóò fò tó tó lóun bímọ ṣé tó tiẹ̀ búya rẹ̀ ló lu àgbàlá débẹ̀ tí e bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé bá tó yá wọn ìdáfẹ́ bí ìjùmọ̀ rẹ̀ yẹn lọ nígbà náà. Hmm. ẹ wo ọ̀rọ̀ pé bí ìdí ọkọ rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ nẹ́tíwọ̀kì yín wọ́n mi nẹ́tíwọ̀kì. ẹ̀ tó ń fún ẹ lóúnjẹ tó gbógun tiẹ̀. Hmm. Hmm. network ọ̀dọ̀ mọ́mí ò pọ̀ mọ́mí. network ọ̀dọ̀ yín yẹn ò clear dáadáa mọ́mí ṣé máa pè mí padà network yẹn ò clear èmi gan ò gbọ́ mi gbọ́ nǹkan tó ń sọ mọ́mí lọ́bẹ̀ ṣe ti bá mi rí i mú ìdí ìṣe sùúrù ení yìí mo wà ń lé fún ẹ jẹ́ kí n gbé ẹ padà lọ sí fídíò yìí nǹkan tó sọ yìí mo máa bẹ wá jáde màá padà wá fi ṣe rí a eh, small video fún ẹ Muyideen fún nǹkan tó sọ yìí màá bẹ ṣe flashback màá dẹ̀ bẹ ṣe present one ní nǹkan tó sọ yìí mo ń bọ̀ bóyá ọjà sí i. ọlọ́wọ́n àti mikra làwọn jọjà ẹ̀yìn àti mikra mọ́tò mikra jọ̀wọ́ yájà sẹ́ni tó wà mí kàdé. ṣe bẹ́ẹ̀ rí dáadáa nígbà tó dé. èmi kà fúnra rẹ̀ bó o lọ sí dáadáa. ẹ ṣe ẹ ṣe ní mi kà pé gálọ́gùlẹ̀. ó pé gálọ́gùlẹ̀. ó wàá fẹ́ rọ ẹsẹ̀ mi mọ́ etí kọ́ńpẹ́lẹ́tì títì. ìlú wa fò sókè. ẹ̀yin fò sókè. mo rí kọ́ńpẹ́lẹ́tì yẹn. mo kà lose control ni mo sì sá ẹ kàn sá eyín arabọ tẹ lẹ́yìn bá yọ ẹjọ wọn dẹ fún ẹ fi ṣe mí lẹ́ẹ̀mẹ́ta. lovers the world mo tún ṣe ń bọ́lé mo rí wọn ní ṣe ọ̀sán ìmọ̀rọ̀lẹ́ mo nínú ó yẹ wọlé sínú mọ́tò gbàtí mo ní ẹ wọlé báwo lọ ṣe fíìmù gbàtí mo ní ẹ wọlé ẹ ní àbíkílẹ̀ fún gbàtí mo ní ẹ wọlé ẹ ní kí n wọlé kẹ̀ bùkọ̀sà yẹn jẹ́ pé kí n wọlé mo ní ẹ bọ̀dá dẹ̀ wọlé so àjọ wà ní church báyìí mo ti fún fún ẹ̀yin tẹsẹ pé ká máa mú àbọ̀ church ni o wọ́n ti wà ní church. wọ́n ní eyín yẹn yọ níbi bàbá ìjẹ̀bú ṣẹ́gbọ́ wọ́n níbi bàbá ìjẹ̀bú ló ti yọ. kò sí nǹkan kan àbí kí ló. inú ilé ni inú ilé àlàpà ni. inú ilé àlàpà wọ́n ní kẹwàá ayá sùn bí mo ṣe gbọ́ lánàá ẹni mọ́mí yẹn kọ dáàdì yín sílẹ̀ ẹ wá sọ fún mi lẹ́nu pé dáàdì yín ti kú dáàdì mi ti kú. tipẹ́tipẹ́ ń bọ mọ́mí yín wá wà báyìí ah, ẹ lè sọ. mi ma kókó bíi tí mọ́mí mi wà. ẹ sọ̀rọ̀ sókè díẹ̀. mi ma kókó bíi tí ìyá mi wà. Hmm. ṣé gbọ́ màmá tó ń kùn ẹ́ lénìí màmá tó sọ wípé ṣe bó o níbi tó ń sùn ṣe bó o níbi tó ń gbé tán ní family house ló ń gbé wọ́n ní nígbà tí àwọn àgbàlá lé ẹ nǹkan tí màmá sọ nìyẹn màmá ní nígbà tán lé ṣé kò lẹ́bí ni ṣé kò níbi tó ń gbé ni mú ìdí ìwọ ló sọ fún wa ń bèbà onílé àlàpà ló ń gbé olóòmọbi tí ìyá ẹ wà nígbà tí àgbàlá ń béèrè lọ́wọ́ màmá thank you ma <laughs> nígbà tí àgbàlá ń béèrè lọ́wọ́ màmá wípé màmá ó tó ọdún mélòó tẹ́ ti rí ọmọ yín ẹjọ́ ṣe ríra lọ́dún yìí bẹ́ẹ̀ ni màmá ṣe báyìí. <sighs> mo ń wà hmm. mo ń wá o mo ń wá àgbàlá tún ní màmá ẹ má bínú fún ìbéèrè tí mò ń béèrè yìí ṣé ẹ rí ọmọ yín ní last year ah mo ń wà mo ní káwọn èèyàn máa bá mi oh, mo ń wà màmá mi ń bú yín o bẹ́ẹ̀ ṣe ṣe nìyẹn o least ẹ̀yin gangan fúnra ara yín ẹ lè sọ pàtó ọjọ́ tẹ́ ẹ ti rí mú ìdí ìgbẹ̀yìn kó tó di pé kó fi ní ẹ̀ kágbàlá tó wà yín lọ. ṣẹgbọ́n tó sọ ó lóun ò lè sọjọ́ tóun ti rí yín gbẹ̀yìn. màmá kò dáa ṣùgbọ́n lẹ́yìn ńkọ́ kí lẹ̀ ń ṣe fún àgbàlá ẹ̀ ń ṣèkà fún àgbàlá lẹ́yìn yìí ni. Yi ni ẹ ṣèkà fún ibi tẹ́ ẹ ti jẹ ibi tẹ́ ẹ ti mu ibi tí ọmọ yín ti dìde ibi tí òkìkí ẹ ti bẹ̀rẹ̀ sí ní kàn ẹ ṣèkà fún ẹ gun ní kẹsẹ́ ṣé kán ní kán túde yín náà wò ni màmá. ìbẹ̀ fẹ́yàwó ni ẹ lọ́rọ̀ ìyàwó kọ́ ló kàn kí ló dé. kọ́ ló wà nílẹ̀ hmm. eh, èmi kan búrẹ́dì mi ò yóra mi nà ó. Mm-hmm. ọkùnrin tí ó fẹ́ yàwó hmm. iṣẹ́ gbọ́dọ̀ dúró lọ́wọ́ dáadáa ọ̀tẹ̀ ní ìsìn wọ́n ti gbogbo ọjà bá ń pa ẹni ìsìn wúrúwúrú tá a kó kalẹ̀ ní ìsìn mm. ẹ́ bí ìgbà tá à ń ṣe bàràǹdà ni mm. bọ́ọ̀lù yìí máa ń padà ẹ má bínú ẹ jẹ́ kókó béèrè pẹ́sìn náà ṣé aṣọ pátá ẹ ní ilé yìí ẹ ṣe hmm. ìṣòro kéde kò ń ṣe aṣọ kan tí mo ní ilé yìí. eléyìí nìkan la mọ̀ ẹ̀ mọ́ o. àbẹ́ẹ̀kọ́ aṣọ tí mo rí lọ́rùn yín lánàá ilé yìí. àmọ́ ìgbé ayé tí mò ń gbé ìgbé ayé tí ò fara rọ ni hmm. ìgbé ayé tí ò fara rọ ìgbẹ́rí tí ò fara lọ. ìgbà tí mo rí yín lọ́sàn-án yìí ẹlẹ́ẹ̀ tí mu sìgá ẹ má parọ́ ẹlẹ́ẹ̀ tí mu ògógóró lọ́sàn-án gan níbi nǹkan ṣé bí ìdòtírì kọ́ ni kí ló dé tẹ kí ló dé lọ́jọ́ ẹ̀yìn takátajà ètò wọn ti mu ògógóró ẹ ti mu ẹlẹ́ẹ̀ tí pàṣẹgá gbogbo ẹ̀ torí mo rí kún mo rántí pé mo fún bọ́tù wọ́tà ẹlẹ́ẹ̀ tí ì lè mú. àtàwọn ìṣèjà rẹ kí ló dé kún ọ̀dà. ṣe rí láwọn àsìkò kan hmm, oorun mi ò kí n já oorun mi ò kí n kàn kò kí n oorun mi ò kí n dámọ́rán oorun mi ò kí n dámọ́rán hmm. hmm. lọ́nà wo ẹ mú ọtí líle mọ́ ẹ mú mọ́ tààrà bíi tẹ́lẹ̀ líle mọ́ tààrà bíi tẹ́lẹ̀ nígbà yẹn mo máa ń ra ìgò ṣìnáàpù lọlé ni màá mú tán kílíò tó mọ́ ìgò ṣìnáàpù lè rí oorun sùn kẹ́ ẹ tó lè rí oorun sùn nígbà yẹn. Hmm, ìgbà tí ròyìn ti pọ̀ jù. bọ̀dá ṣe é gbàgbọ́ pé ayé yín lè yí padà. wọ́n gbàgbọ́ báyé mi lè yí padà. ẹ gbàgbọ́ báyé lè yí padà. bàtà wa ń bọ̀ ẹ ṣàtẹnumọ́ kí ní ìgbàgbọ́ yẹn wò iṣẹ́ mi ni náà o ẹ ti bá ṣe kinní kan ẹ ẹ sọ nípa <laughs> iṣẹ́ nígbà tá ní ṣe máa jọ ẹ ní oúnjẹ kọ́ ló bá yín kílẹ̀ ló bá yín. mo ní ẹ sọ̀rọ̀ sókè báyìí ní òsì ní ìfìmọ̀ àyọ̀kùn ní kókó ń tọ́ba. báyìí yóò ṣe ṣe oúnjẹ kì í ṣe tó oúnjẹ kí wàá ní. báyìí ní òsì ní ìfìmọ̀ lọ́nà òwò ṣẹlẹ̀ fún ọ lá. Ah, ṣe láwọn ará tiktok yìí gan-an ṣé pé nǹkan kékeré náà kọ̀ gbèsè ah, èmi gan tí mo gbé <laughs> tiktok mi wò tó yẹ kí n fọ ní létí ni mò ń wá fídíò yẹn ọ̀dọ̀ Muyideen mo ṣe padà bọ̀ tù lọ kó fídíò ẹ̀ lọ́dọ̀ àgbàlá má má bá ẹ kó jọ̀nà àní mo ráyè ṣé o ti gbọ́ o ní oúnjẹ kọ́ ló bá ẹ nígbà tí wọ́n bí ẹ tán tán ṣe ìwádìí tán sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó sọ fún wọn o ní tó o bá rí one hundred and fifty thousand sí two hundred o ti tó ó ti tó. <laughs> ànẹ́lòmíì bó bá bá ọrẹ fún olóore oúnjẹ tó bá wá kó máa lọ gbogbo èèyàn kọ́ lèèyàn kó mọ́ra. gbogbo èèyàn kọ́ lèèyàn kó mọ́ ara bó nǹkan tó ṣe mú ìdè ó dẹ̀ níbẹ̀rù ọlọ́run ìwọ gan òun sọ níbẹ̀ pé òun wà àánú káyé rẹ kó lè nítumọ̀ ṣùgbọ́n orí ìtumọ̀ yẹn ó dẹ̀ misuse opportunity tẹ́lòmíì ń wá ẹjá padà sórí orí interview orí interview bọ̀dà Muyideen Muyideen ò dẹ̀ bẹ̀rù Ọlọ́run Muyideen ò ní ìdá ti parọ́ mọ́ ìṣẹ̀dá ọmọlàkejì ẹ̀ máa yí ò jẹ̀bi ẹ̀ ẹ̀bi kan ṣo tó jẹ ni pé ó nà ẹ́ máa yí bọ́ síta ẹ́ ó kọ́ sórí kìíní ẹ̀ Muyideen má bínú gbogbo èèyàn ẹ má bínú mistake ni. Muyideen ẹlòmíì ò ní bọ́ta kò ní bẹ́ẹ̀ á ní bó bá máa kú lọ kú. Muyideen kí ló dé tó fẹ́ jaláì mọ́re kí ló dé tí òkúta wà ní ọkàn ẹ kí ló dé tó jẹ́ irinṣẹ́ ìṣù mo sọ nínú ọ̀rọ̀ mi mo ní baba ńlá tools ló jẹ́ ọlọ́run ọba ń gbọ́ wọn ní nǹkan kan fi ẹ ṣe wọn ò ní oore tán fẹ́ ṣe fún ẹ they will use you use you use you and dump you wọ́n máa trash ẹ̀ dànù ni tó bá yá á dàbí hmm, kíní mo ti fi nu ẹnu jẹ́ ìjú dànù nǹkan tó máa ṣe fún ẹ last last nìyẹn tí wọn bá padà ṣe fún ẹ sójú gbogbo ọmọ aráyé wọn á gún ẹ ní kẹsẹ nǹkan tó ò ní lè sìn tán tó bá achieve èmi wọn páwọn ọbẹ̀ rí lè yẹn gbà má rò bóyá gbogbo owó máa jẹ́ tiẹ̀ o <laughs> gbogbo owó oúnjẹ tó ti fi bú ẹ they will take it you will pay for it yes tí wọ́n bá wá rí wípé làálàá àwọn táwọn ṣe tó bá rí pé làálàá àwọn táwọn ṣe pátápátá ó ti já sásán ẹ́. Eh? Hey, á rí my tó then you will now know ah when ẹni they are just using me they don't have anything to offer you Along, wọ́n kàn fẹ́ fìyà jẹ ẹ ni tó to low pé lóòótọ́ lóòótọ́ ni wọ́n fẹ́ ṣe yẹ lóore mọ́ ìdí màmá sọ màmá tún sọ mo lè má jù báyìí lọ níwọ̀nba kínkínní tọ́láwòrán gbé fún ìtọ̀gbọ̀n rí kọ́lọ́run ọba kó má pàlàkà yìí ni ní kínkínní tọ́lọ́run ọba fún mi if truly those are fast if truly they really love you the first thing tó yẹ kán ṣe hmm, wọ́n ìdín gbogbo wa láre nígbà tárakùnrin ìgbìyẹ̀ dé ò ní tójú olóore mọ́lẹ̀ tó bá jẹ́ àwa náà ló ṣe sí à nílé gbà á wọ́n ìdín let's go kọ́ wa mú ẹ kán hun ẹ lápá kán pe màmá ẹ kán pe gbogbo àwọn ẹ̀gbọ́n ẹ sórí pé àwọn ẹ̀gbọ́n ò yọjú àwọn ẹ̀gbọ́n ò débẹ̀ nítorí wípé àbúrò ẹ ó fẹ́ ká gbàlá gbé òun jáde Muyideen takọ̀rọ̀ tí mo sọ yìí tó bá jẹ́ rọ ni mo ní voice note ẹ̀ àbúrò ẹ ọmọ ìyá ẹ ó fẹ́ ká gbàlá gbé òun jáde ó níye ìgbà tó fi wá síbẹ̀ tó ń bi àgbàlá kágbàlá gbé òun jáde kán ràn òun lọ lọ́wọ́ but àgbàlá refuse to do that. sẹ́yìn nìkan ni sí fámìlì yín ni èyí tó gbé wọn nìkan jáde ó rí wẹ́ẹ̀ tìtorí ẹ̀ àbúrò ẹ̀ bá gbàlá jà àbúrò ẹ̀ kò débẹ̀ mọ́.